Days of the week. Days of the week. Sunday, ọjọ́ àìkú. Monday, ọjọ́ ajé. Tuesday, ọjọ́ ìṣẹ́gun. Wednesday, ọjọ́rú. Thursday, ọjọ́bọ̀. Friday, ọjọ́ ẹtì. Saturday, ọjọ́ àbámẹ́ta again Sunday ọjọ́ àìkú Monday ọjọ́ ajé Tuesday ọjọ́ ìṣẹ́gun Wednesday ọjọ́rú Thursday ọjọ́bọ̀ Friday ọjọ́ ẹtì Saturday ọjọ́ àbámẹ́ta. Thank you.